الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أقني فولو وبوا تبارك وتعالى أترى الكاتي جاكوج شيولون النبي ومحمد صلى الله عليه وآله وسلم تراتي أما في سيدان لك فرع ولجوتني òun náà ni tíra alwajizu fi fiqhi sunna wal kitab al aziz afa tó ṣe tagbátẹrù kíkójọ tíra yìí òun náà ni afa abdul azim badawi báàbù tí a ń kà lọ́wọ́ nínú tíra náà òun náà ni báàbù tí afa ń sàlàyé fún wa nípa àwọn ìtòsúnmá ìrún kíkí a ti kà nípa àwọn ṣòro tó ni àwọn májẹ̀mú oorun a kà nípa arkanu salat àwọn orígun oorun a kà nípa salat àwọn ibi tá ń kà lọ́wọ́ ni àwọn salat àwọn nǹkan tó jẹ́ súnà lórí irun súnà orí irun yìí ó kú sọ́nà méjì a ní súnatu kawliya àti súnatu fa'iliya àwọn súnà tó jẹ́ pé títí gbólóhùn ni ọ̀rọ̀ ni là á máa sọ tó sì já sí pé súnà ni bákan náà ní àwọn súnà tó yẹ pé sọ̀yìnlíyà ni iṣẹ́ ni iṣẹ́ kan sí kejì láṣe tó wà ní abẹ́ súnà súnà tó lọ kàwòlíyà yẹn ò ní à ń kà lọ́wọ́ ibi tí a ó ti gbéra ní òwúrọ̀ yìí ò náà ní ẹlẹ́ẹ̀kaàrún nínú àwọn súnà tó lọ alkàwòlíyà ní page one hundred and sixteen ní lọ́dọ̀ ti tèmi bí. afani at-tasbihu fi ar-ruku was-sujud ninu awon sunna je ke o je sunnatul qawliya yani ke sunnata ma so jadi una ni awon tasbih da ma se ni ruku ati ni sujud tabawa ni ruku kula wa akkar awon tasbih ta ma se bakana tabawa ni sujud eri lori eleyi na ni ẹgbẹ̀wá tàrígbà anúkùzẹ́ ìfàtàrọ́bí aláhu anúkọ́l صليت مع النبي صلى الله عليه وسلم فكان يقول في ركوعه سبحان ربي العظيم وفي سجوده سبحان ربي الأعلى وبلغت سيدنا حذيفة يونا لهم كما بعد ودي مكير لن النبي صلى الله عليه وسلم وجاسك تنبي بوا نركوع gbólóhùn tí máa wí náà ni pé subhana rabbiyal azim yẹni pé mímá ni fún olúwa ọba mi ọba tó tóbi jùlọ wà fi sujudihi ní sujudu rẹ̀ ìyẹn tó bá wà ní foríkalẹ̀ tí máa wí náà ni pé subhana rabbiyal aala ìtumọ̀ rẹ̀ náà ni pé mímá ni fún ọlọ́wọ́ ọba mi ọba tó ga jùlọ àwọn tẹ̀sìbíhì táa ma ṣe ní orùkú àti ní sùjúdù ni ṣùgbọ́n tàbá gbàgbé nígbà tí a ń ka tíra sífàtú salat ìmáàmù albani rahmatullah wọ́n mú ọ̀pọ̀lọpọ̀ àwọn àkárì wa gbogbo ẹ̀ náà lèyí tí a bá ṣe mẹ́ kò sí èyí tí ò sí déédéé tó bá wù wá níbi tó ti ní subhana rabbiyal azimi àtúnlẹ̀ tí hamdi kùn a pé subhana rabbiyal azim wábi hamdi ní rùkú ká sì sọ pé subhana rabbiyal aala wábi hamdi ní sùjúdù náà bákan náà àwọn àkárì míì tó wà subhanaka allahumma rabbana wa bihamdik allahumma firli alewi ni ruku alewi ni sujud subuhun kudusun rabbul malaikati wa ruh alewi ni ruku alewi ni sujud àtàwọn afkar mina tí ati ṣàlàyé sẹ́yìn tá ma wí láwọn àyè wọ̀nyí ẹ̀rí mi lórí ẹ̀ an Uqbata bun Amir qala kana rasulullahi sallallahu alaihi wasallam إذا ركع قال سبحان ربي العظيم وبحمده ثلاثة وإذا سجد قال سبحان ربي الأعلى وبحمده ثلاثة وقبلتر أقبى أما آمر oní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam jẹ́ ní tó ṣe wípé nígbà tó bá rùkú yí máa sọ wípé subhana rabbiyal azim wa bihamdihi mímá ní fún olúwọ́ba mi ọba tó tóbi jùlọ ọpẹ́ sì ní fún yóò wílẹ̀ mẹ́ta bákan náà tó bá forí kalẹ̀ yóò sọ wípé subhana rabbiyal a'la wa bihamdihi salasa mímá ní fún olówó ọba mi ọba tó ga jùlọ ọpẹ́ sì ní fún àti ọpẹ́ ní fún yàní yóò wù ní ẹ̀mẹ́ta tó gbogbo yìí tí ẹ bá wí mẹ́ ni ó dáa jùlọ tàbá wọlé yìí nígbà yìí ká wọlé yìí ní ìgbà míì kó sáà ti jẹ́ pé zikiri tó yẹ ká wí láàyè kọ̀ọ̀kan náà láti wí wọn àmọ́ tó bá wá lóríṣiríṣi a lè máa wí lóríṣìíríṣìí bó ṣe wáyé náà ilé ìga ló fi dáa jùlọ gẹ́gẹ́ bá wọn fáṣẹ sàlàyé ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn sunnatu kawaliyya ó dáa ní pé az-ziyadatu fil i'tidal min ar-ruku' ala qawli rabbana wa lakal hamd ká ṣe àlékún nígbàtà bá dìde a dúró dọ́gbandọ́gba ní tàbá rùkú tàdìdé kúrò ní rùkú yẹn nínú àwọn nǹkan tó jẹ́ àrókùnrin onóòrùn náà ní pé ká dúó dọ́gbandọ́gba ká dúó déédéé níbi ìdúró yẹn àlékún àwọn àlè tó ṣe àlékún nínú àwọn àkàr tá a máa wú níbẹ̀ yẹn ẹ̀rí pé lẹ́yìn a ti ṣàlàyé nípa pé tàbá fẹ́ dìde tó wáyé pé imam ẹnìkan ti ń dárun kí ni àá dìde pẹ̀lú gbólóhùn sami allahu liman hamida nígbà tàbá wá dìde bí ó tán àti imam àtẹni tí ń kí àtẹni imam gbogbo ó sọ gbóòrùn kí ni rabbana wa lakal hamd àbí rabbana lakal hamd so àwọn àlékún wa kan wá wà táà máa sàlékún níbẹ̀ olàfáàfẹ́ sàlàyé fún wa níbẹ̀ ó ní àlékún táà máa ṣe lórí gbólóhùn rabbana wa lakal hamd yẹn kásì àlékún gbólóhùn báyìí pé àbí ìhìdá hadhihi ziyada ìkan nínú àwọn àlékún ta fẹ́ mú wáyìí ó dá ní pé nílẹ̀ as-samawati wa mil'a al-ardi wa ma bainahuma wa mil'a ma sheta min shay'in ba'd èyàn lè fi ni pé ní kó sánmà tó sì kún ilẹ̀ àbí nǹkan tí bẹ láàrin sánmà àti ilẹ̀ yìí àti èyí tó kún nǹkan tí ìwọ ọlọ́ọ̀bá sọ̀rọ̀ nǹkan míì tí ọlọ́ọ̀bá bá fẹ́ lẹ́yìn àwọn nǹkan wọ̀nyí fa nínú àlékún tó a tó lè fa tó bá ìtàtọ̀rọ̀ aláhádì ní ziyada ó lè dáma lórí àlékún yìí yẹn ni pé tó bá dìde ní rùkú nìyẹn tó wí àwọn tàti kọ́kọ́ sàlàyé sẹ́yìn yẹn tán wà ìṣá tó bá sì fẹ́ atámbahádì káwòlì yóò tún wá pé yóò kọ̀mpútì rẹ̀ pẹ̀lú gbóló báyìí pé alasana ìwàlmájídì ahakuma kọ́lá abdu وكلنا لك أب عبد لا مانع لما أتيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد tí ẹ bá tó bá wúyàn èyí lè wí báyìí gbogbo lẹ́yìn náà nígbà a wà ní ìdìdì dúró ní orí ìrùkú yẹn ni ìtumọ̀ àwọn gbólóhùn náà ni pé ààlà sànà ẹni gbogbo àwọn oní ẹ̀yìn àti alágbèéga àhàkùmà kọ́lá ni pé ètò jẹ́ òdodo jù tí ẹrú máa sọ wàkúlùnà lákàlà àbù àbùdùn gbogbo ẹrú la jẹ́ sí rẹ̀ láàmà ní àlímà àpáyì ọlọ́run kò sí tí rẹ̀ ọlọ́run bá fún ni kò sẹ́ni tó lè kọ̀ kò sẹ́ni tó lè kọ̀ nǹkan fún ọlọ́run bá fún ni ẹnìkan ò lè kọ̀ fún ni wọ́n náà mọ́ kí ní kò sẹ́ni tó ni ní nǹkan tí rẹ̀ ọlọ́run bá kọ̀ tó ni wọ́n láyà ń fa òzàlìjẹ́dí ní nkàlìjẹ́dù bẹ́ẹ̀ ọlọ́rọ̀ kan yàní ọ̀rọ̀ ọlọ́rọ̀ kan kò lè sí láǹfààní kó lọ́dọ̀ rẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala imam albani rahimahullah wọ́n ní tuma gbólóyìn wala yanfa'u zalijaddi minka lijaddu wọ́n ní kí la yanfa'u zalahasi fi dúnìyà bìlì máàlì wàlúwàládì wàlá azùmà minka hazùhì náà ni pé ẹnìkan tó tó ní ọrọ̀ ó ní ọlá owó ni ọmọ ni nínú nǹkan sílé ayé yìí kò lè sí láǹfààní àìláyùn jíhì hazùhù mink náà ni pé ọlá rẹ̀ tó ní kò lè làákù lọ́dọ̀ ọ̀dọ̀ ọlọ́ba subhanahu wa ta'ala wa inna ma yanfa'uhu wa yunjihi al-amalu salih in tí ó sì láǹfààní lálẹ́ kìámà tí ó sì là òun náà níṣẹ́ dáadáa so ìtumọ̀ rẹ̀ ní pé gbogbo tí ẹ bá wo lè kójọ lọ́rọ̀ láǹfààní ohun mèremère ayé yìí kò lè sàǹfààní kankan lọ́dọ̀ ni mubaraka alayhi kàmá yuhibbu rabbuna wa yarda ẹgbà wa gbọ́dọ̀ míì tún ní tabadìde kú lórí rùkúta ní rabbana wa lakal hamd èyí lè sọ pé hamdan kathiran tayyiban mubarakan alayhi èyí ta sàlàyé sẹ́yìn mubarakan fi èyí lè mubaraka alayhi kàmá yuhibbu rabbuna wa yarda kásọ̀ ikú rabbana ìrọlọ́wọ́ bá wà walakal hamd tiẹ̀ náà ni ọpẹ́ hamdan kathiran tayyiban mubarak alayhi ọpẹ́ ni lẹ́yìn tó pọ̀ tó sì má tálùbáríkà sí ń bẹ lórí rẹ̀ gẹ́gẹ́ bí olúwa ọba wá ti nífẹ̀ẹ́ tó sì sí lè sàlékún eléyìí náà gbogbo àwọn nǹkan wọ̀nyí súnà ni tí ẹ̀ bá lè máa wí lẹ́yìn tabadìde ní àròkò súnà tẹ́lẹ̀ keje nínú àwọn súnà òun náà ni àdùá ó tá a máa ṣe láàrin ìforíkalẹ̀ tààdìde ká tó forí kalẹ̀ ẹlẹ́ẹ̀kejì àdúrà kan wà ń bẹ̀ wọ́n ní pé an Hudhayfata anna sallallahu alaihi wasallam kana yaqul bayna sajdatayn rabbi ighfirli rabbi ighfirli wọ́n gbà látọ̀rọ̀ sayyiduna Hudhayfa wọ́n ní anabi sallallahu alaihi wa alihi wasallam ó jẹ́ ni tí máa sọ láàrin ìforíkalẹ̀ méjèèjì tó bá foríkalẹ̀ àkọ́kọ́ tó dìde kó tó foríkalẹ̀ lẹ́ẹ̀kejì ìtì máa wí náà ni pé rọ́bìk fìrìlì rọ́bìk fìrìlì ọlọ́wọ́ mi ò foríjì mi ọlọ́run foríjì mi eléyìí kò ní kankan wọn nọmba fi nọ́mbà sí i dó wọ́n nbi ẹlẹ́ẹ̀mejì ń bí àmọ́ túmọ̀ sí wíká wí lẹ́ẹ̀mejì nìkan èyẹ́ lè wí as many as bọ́lọ̀ bá ti fún ní agbára mọ́ rọ́bìk fìrìlì rọ́bìk fìrìlì rọ́bìk fìrìlì yóò máa báyìí títí tí ó رضي الله عنهما قال أوكي عن ابن عباس أن النبي صلى الله عليه وسلم كان يقول بين السجدتين اللهم اغفر لي وارحمني واجبرني وهدني وارزقني nínú ẹgbà wa mi ta kà sẹ́yìn tó dẹ̀ fẹ́ sẹ́yìn lẹ́ta fi kà sẹ́yìn náà ni pé yóò lọ wàjúbórní wàrúfáàní wàhadíní wàrúzókùní ìgbọ̀wá kan wá báyìí bọ̀tí ìta fáà mú wa mí báyìí aláhùnmá fúrẹ́lì wàrúhámní wàjúbórní wàhadíní wàrúzókùní. eléyìí náà tábà forí kalẹ̀ tá a dìde jókòó síwájú ká tó forí kalẹ̀ lẹ́ẹ̀kejì náà la máa wí eléyìí náà gbogbo àwọn náà sì ló dáa jùlọ kéèyàn wàjúbúrúni ọlọ́run enrich mi ẹ́ eh, wàhádìní wà fọ́nà màmí wàrùzúkúní ọlọ́mọ́sà sí àrízùkí fún mi tọ́ ẹlẹ́ẹ̀kẹ́jọ ìyẹn ìtumọ̀ yìí tàfà wa bíbáyé ni gẹ́gẹ́ bá ìsàlàyé sẹ́yìn ìní wà ń bẹ̀ tó pé wàrùfá ní wà ń bẹ̀ bákan náà wà á fi nílẹ̀ sí wà ní صلى الله عليه وسلم بعد التشهد الأول لسيله صلى الله عليه وسلم بذلك كاس صلاة فالذي لن أتايا تكوكو يعني في لن تشهد تلاكوكو nítorí pé ànábì náà sì bẹ́ẹ̀ ẹ̀bọ̀wá lórí ẹni an aisha radiyallahu anha qalat kunna na'uddu li rasulillahi sallallahu alaihi wasallam siwakahu wa tahurahu dájúdájú àwa jẹ́ni tí máa pèsè fànàbì a ma fi ìtí ẹ̀kún òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi sí wá lẹ́ni pé orin rẹ̀ a máa pèsè orin fànàbì tí máa rìn ànábì láìsí orin rírìn púpọ̀ tá gbàgbé a ti ṣàlàyé àwọn ààyè tẹ́ pé ó ti jẹ́ súnà tẹ́ pé ti máa rorin ààyè tá a ti máa rorin pọ̀ àmọ́ àwọn ààyè kan bẹ tẹ́ pé ó jẹ́ súnà tá a ti máa rorin inú ẹ̀ náà ni bá ti tẹ̀ jí tíyẹn bá ìdàgbẹ̀lá fẹ́ sàlàyé ní sinmi wọ́n ní àwọn máa pèsè fún ànábì sallallahu alaihi wasallam orin rẹ̀ wàtọ̀húrọ̀hú bákanáà ohun tí ó fi sì mara rẹ̀ fàyàbà átùfúnlọ́hù fi ma ṣáá àyàbà átàhù ọlọ́wọ́ wa gbé dìde lásìkò tó bá fẹ́ àbí nípa nǹkan nǹkan àkọ́kọ́ tí ó kọ́kọ́ sílẹ̀ ni pé yóò kọrin pákò so tí ẹ bá kọ́kọ́ jí nínú súnà ni súnà mustahaba ni kó jẹ́ pé pákò ní nǹkan àkọ́kọ́ in fact kò yẹ kí èèyàn lọ máa láì ní pákò pàápàá jùlọ ìrun àsùbá èyí tó dáàjù tó bá súnà mu kọ́kọ́ jí kákọ́ búrọ́ọ̀ṣì ẹnu wa náà àwọn asálọ̀ àlá kátó máa ṣe àwọn nǹkan bá nàbí náà ṣe yóò wá lẹ́yìn náà yóò wá kírun rákà mẹ́sàn ìyẹn lóru làyẹ́tìlì sùfì ìhìn kìí jókòó nínú àwọn rákà mẹ́sẹ̀ẹ̀sán yìí ìlà ìndàsà mìíràn àyàfi níbi ẹlẹ́ẹ̀kẹjọ ní ti máa jókòó fàyájọ́ rọ́bàhù yóò wá sí àdúà yóò bẹ olúwọba rẹ̀ ní pé yóò sí àdúà wà yóò sọ́lé alànàbí yìí yóò tún wá sí àsàlátù fánàbí rẹ̀ asánàbí náà máa sọ yẹni pé yóò ṣe àsàlátù fánàbí rẹ̀ òun náà ní fúnra rẹ̀ yóò ṣe àsàlátù fúnra rẹ̀ tún mọ̀ yẹni hadu lẹ́yìn ẹ̀dẹ́ wàá dìde lẹ́yìn rákẹ́ lẹ́ẹ̀kẹ́ẹ̀jọ́ yìí wàlá yusalim kò ní sálámà lórí rákẹ́ lẹ́ẹ̀kẹ́ẹ̀jọ́ yìí tún mọ̀ yusọ́lì tààsà lẹ́yìn yóò wá kí ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀sán fayakul nígbà yìí yóò tún wá jókòó wàyùsọ́lì àlànàbí yìí yóò tún sí àsàlátù fánàbí rẹ̀ wàyẹ́dẹ̀ ọ̀hún yóò tún wá sàdúà súnmọ́ yùsọ́lì nígbà náà ní wà ni kan àwọn oríṣi ọ̀nà ló wà tánàbí máa gbà kí tàájú èyí tó kọ́mọ̀ táàmà òní àníraka mọ́kànlá méjì méjì yóò kí méjì méjì ní ẹ̀mẹ́rin ó jẹ mẹ́jọ yóò wítìrí yẹn ó lè kí ní méjì kó jókòó kó sálábà kó mẹ́yọ̀ kan wá gbogbo ẹ̀ ó jẹ́ mọ́kànlá wítìrí yẹn ó lè kí mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ gbogbo ẹ̀ ó jẹ́ mọ́kànlá báyìí nínú àwọn sígà tí wọ́n máa gbà ṣùgbà míì máa kí mẹ́sàn ṣùgbọ́n tó bá kí mẹ́sàn bí ó ṣe kí ni yóò kí mẹ́jọ kankan lórí rákà ni tó bá jẹ́ kòrò ráka lẹ́ẹ̀kẹjọ yóò sàtáyá yóò sàdúrà everything amákòtò ní sáramà yóò wá dìde yóò wá mẹ́lẹ̀kẹsàn wa yóò tún jókòó yóò ṣe tàṣáhù yóò ṣe àdúrà everything yóò ṣe sàlátù nígbà yẹn ní wà tó sáramà kò sábúrú mẹ́ ó sì dáa jùlọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ẹ̀nà bá lè máa kí báyìí améyìí tó dáa jù tó sì rọrùn jù ó dà ní pé ká máa kí ráka méjì méjì ká jókòó ká ṣe tàṣáhù ká sì sáramà wallahu alam oríṣi mi náà tún wà aka tíra kan rí kúlẹ̀ tí èrò pa aka parí tíra yẹn tíra yẹn bóyá lásìkò kan tí àwọn amíru fúráwò ni tíra yẹn bógi yàtò ló mú tọ́tọ́ wẹ̀ ń sọ̀rọ̀ nípa àwọn náfìlà ní oríṣiríṣi náfìlà gbogbo àwọn síyàg tánàbí máa gbá kí tàájú yẹn tí máa gbá kí ròrò yẹn àfa yẹn mú wá nínú tíra yẹn wallahu a'lam tọ́ náà ẹlẹ́ẹ̀kẹ́sàn nínú àwọn ẹ̀rí ní nípa pé lórí tẹ̀ṣáhùdù àkọ́kọ́ èyàn máa ń ṣe àdúà àmì àmà ń ṣàdúà àti lè ṣe àṣàlátù fánàbì sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kẹsàn àdúà ó bá dá tẹ̀ṣáhùdù al-awwal wa thani lẹ́yìn ẹ̀ká tó wọ́n ṣàdúà lẹ́yìn tẹ̀ṣáhùdù tẹ́lákọ́kọ́ àti tẹ́lẹ́ẹ̀kejì sàwà bákan náà ni ìṣe àdúà lẹ́yìn méjèèjì àmá ẹ̀rí lórí pé a lè ṣe àdúà lẹ́yìn tẹ̀ṣáhùrù tàkọ́kọ́ òun náà ni pé wọ́n bu alásọ̀rọ̀ ibn Mas'ud radiyallahu anhu qala inna muhammadan sallallahu alayhi wa sallam orí dájúdájú ànábì muhammad sallallahu alayhi wa sallam qala ó sọ báyìí ní ọ̀rọ̀ báyìí pé idha qa'adtum fi kulli rak'atayn tẹ́ bá lórí gbogbo rákà méjì ní ìjìfà kúrú wọ́n sọ fún pé ẹ máa sọ bọ́lù báyìí pé atahiyatu lillah wa salawatu wa tayyibat assalamu alayka ayyuhan nabi wa rahmatullahi wa barakatuh assalamu alayna wa ala ibadillahi salihin ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu thumma liyatahayyar ahadukum min ad-du'a a'jabahu fàlìyàdì òbíhi rọ́bàhù azawajal ẹ̀rì ó ní lórí ẹgbàwáyì tí ibnu Mas'ud radiyallahu anhu gbà wá wọ́n sàlàyé bá nẹ́bí ti kọ́ wa ní àtàrà àti sàlàyé eléyìí several times àti sàlàyé ẹ̀fẹ́yìn àtúkà nígbàtà ń ka síra sífàtò sàlà wọ́n náà ni pé àtàrà yìí náà wà lóríṣiríṣi àmá àtàrà ti tẹ́lẹ̀ yìí àbí tàṣáhùrù tẹ́lẹ̀ ó náà sì làwọn àfáà máa lé emphasis sí jùlọ tó gbogbo ẹ̀ náà láti ṣe but wọ́n máa sábà lé emphasis sí àfẹ̀ṣáhùrù yìí púpọ̀ but mr fẹ́ ló ń bẹ̀ ó náà ní pé ànábì wá ní sọ́mbà lìyàtàkáyàr ahadukum min ad-du'a ajabahu ilayhi falyad'u bihi rabba lẹ́yìn àti ẹ̀bá kẹta ṣáhùrù yìí tán ẹnì kọ̀ọ̀kan nínú yín kó wá sa ẹ̀sà àdúà tó bá wù àdúà tó bá wù kó wá fi pe ọlọ́run so níbí báyìí anábì ò sọ wípé àtàyà àtàkọ́kọ́ ni àbí tàṣáhùd àkọ́kọ́ ni àbí tẹ̀lé ìkejì ó kàn ní tẹ́ bá ti tàṣáhùd tán ẹ sa ẹ̀sà kẹ́ni kọ̀ọ̀kan ni yóò sa ẹ̀sà àdúrà tó bá wù kó dẹ̀ ti bẹ ọlọ́run subhanahu wa ta'ala sẹ́lẹ̀ ló fàtà àfáàfi ni àti tàṣáhùd àkọ́kọ́ ni àti tẹ̀lé ìkejì ni aláǹfààní àti ṣe àdúrà ń bẹ̀ bó jẹ́ pé àwọn àfáà míì wọ́n restrict àdúrà lórí tàṣáhùd tẹ̀lé ìkejì yẹn kò fẹ́ sí nǹkan kẹta lè farati láti sọ pẹ̀lú tẹ̀ṣáwùdì ẹlẹ́ẹ̀kejì nìkan láti máa ṣe àdúrà pẹ̀lú hadithi ó túmọ̀ sí pé àti tẹ̀ṣáwùdì tàkọ́kọ́ àti tẹ̀lẹ́ẹ̀kejì wọ́n gbọ́ aláyè láti ṣe àdúrà bẹ́ẹ̀ àfẹ́sẹ̀ alìsọ̀sọ̀ láti fánàbí bẹ́ẹ̀ àti lè ṣe àdúrà the only thing tí wọ́n pè ní abáńtẹ̀lé ìmáàmù ni tí ìmáàmù bá ti sálámà àwọn òtúbọ̀rọ̀ jókòó pé à ń ṣe àdúrà àbáńsọ̀sọ̀ láti wọ́n gbogbo bí táà bá ti ṣédé tí ìmáàmù bá ti sálámà àwọn anáwó sálámà ni àmọ́ táwọn bá jẹ́ pé àwa ni imam àbá ń dárun kí àbá wà lẹ́yìn imam a ti parí tàṣáhùdù ànábì òtí ìsálámà imam òtí ìsálámà àákú sàlátì fánàbí àti ti gbogbo àdúrà tó bá rọ̀ wá lọ́rùn láti ṣe wà á máa bá àdàsáà ní ṣùgbọ́n ẹ̀rí tó fi yé wa pé lẹ́yìn tàṣáhùdù ẹlẹ́ẹ̀kejì a lè ṣe àdúrà òun ni fa'an abi hurairah radiyallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run kí ìkẹ́ àtọ̀nà ọlọ́run máa bá sọ báyìí ìdá faraga ahadukum mina tashahudul akhir tẹ́nìkan nu yín bá parí ibi tashahudu ti gbẹ̀yìn faliyata awwaz billahi min arba'i kó wá sọlọ́dọ̀ ọlọ́run níbi àwọn nǹkan mẹ́rin yẹn kó wá sọlọ́dọ̀ ọlọ́run kó níbi àwọn nǹkan mẹ́rin àwọn aburú wàmín azabi na kọbìrì bákan kó wá sọ̀rọ̀ lọ́dọ̀ kó níbi ìyà sàárè wàmín fitnatil mahaya wal mama ó sì wá sọ̀rọ̀ lọ́dọ̀ kó níbi fitina ìdààmú ìsẹ̀mí àti ìdààmú ti kú wàmín sharri almasihi dajjal bákan kó wá sọ̀rọ̀ lọ́dọ̀ kó níbi aburú masihi dajjal àwọn nǹkan mẹ́rin ó yẹ kéèyàn máa gbìyànjú láti máa wá sọ mbẹ́ lórí gbogbo ìrun ìyẹn pàápàá jùlọ tàbá wà ní tàṣáhùrù títí ẹlẹ́ẹ̀kejì tàbá parí tàṣáhùrù tẹ́lẹ̀kejì tó bá jẹ́rùn àṣùbá ni tàṣáhùrù tàkọ́kọ́ ẹyọ̀kan tá a máa ṣe ń bẹ̀ ó náà ní tàṣáhùrù títí ìgbẹ̀yìn so níbí báyìí ó túmọ̀ sí wípé lórí tàṣáhùrù kò ní specific àdúrà kan téèyàn máa ṣe gbogbo àdúrà tó bá wúyàn nínú àwọn àdúrà téèyàn lè ṣe lè ṣe ní ibẹ̀yẹn àmọ́ tẹ̀ṣáhùrù tẹ́lẹ̀ kejì lẹ́yìn rẹ̀ ó ní àdúà pàtó òun náà lélẹ̀ yìí ti akàyè níbi tẹ̀ṣáhùrù ti gbẹ̀yìn ìmọ̀ tó bá jẹ́rọ àṣùbà àbáwọn ẹ̀nà tó ní tẹ̀ṣáhùrù méjì méjì ẹlẹ́ẹ̀kejì ó yẹ kéyìn tí ẹ bá ṣe àṣàlátù fánàbì tán èyí ó ṣe àdúà yìí aláhùnmá ìní a'udhu

اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني أبي إنك أنت الغفور الرحيم سرني أتم وإن ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذابنا ربي ما سيعدوا إلى نقلقه nínú ẹ̀ náà ni Allahumma hasibli hisaban yasira àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sáàbá a lè tèje wa náà ṣàdúrà àbáwọn àdúrà nílẹ̀ tó bá wùwà a lè tọrọ ayé tọrọ rẹ̀ àlùkíyàmà àmáká kíyèsí eléyìí tá a kà lórí tẹ̀ṣáhùdù ti ti gbẹ̀yìn eléyìí ni a máa ṣe ká tó wá ṣe àwọn àdúrà mi wallahu alam a ní ìparí àwọn súnà tó wà lábẹ́ súnà tó alkauliya onáà ni àtẹ̀sílímàtò tààníyà ìsálámà tẹ̀lẹ́ẹ̀kejì tàbá ń kírun àmà sálámà méjì lórí irun ẹlẹ́ẹ̀kejì alákọ̀ọ́kọ́ yẹn gẹ́gẹ́ ló jẹ́ ọ̀ràn ẹ̀yẹn a ti sọ̀rọ̀ yẹn sẹ́yìn alákọ̀ọ́kọ́ yẹn ń bẹ nínú àwọn arkanu salat àbí ó ní atẹ̀sílẹ́bàtò sáàníyá ìsálámà ti tẹ̀lẹ́ kejì yẹn lẹ́annahu sallallahu alaihi wasallam kana yusallim taslimatayni ó nítorí pé anabi sallallahu alaihi wasallam ó jẹ́ ni kí asalaamu aleykum wa rahmatulah asalaamu aleykum wa rahmatulah abigbọ àwọn sí àgìtì máa fi sálámà yẹ kàmá já alibun masoud radiyallahu anhu gẹ́gẹ́ bá a ṣe rí bá látọ̀dọ̀ abdullahi ibn masoud báyìí pé anna nabiyya sallallahu alaihi wasallam pé dájúdájú anabi sallallahu alaihi wasallam kana yusallim an yaminihi wa an yasarihi ìmà sálámà sí apá ọ̀tún ẹ̀ ìsìmà sálámà sí apá àlàáfíà rẹ̀ báyìí pé assalamu alaikum wa rahmatullah assalamu alaikum wa rahmatullah lánàbí sí ìmà sálámà nìyẹn hatta yura bayadu khaddihi ìtumà assalamu náà ni pé àlàáfíà ọlọ́run àti àánú rẹ̀ kó máa báyìí títí hatta yura bayadu khaddihi títí tí wọ́n fi rí funfun páríkà ẹ̀ ẹ̀kẹ́rẹ̀ tálọ́ bá sálámà yóò yí orí rẹ̀ tí ẹ pé àwọn tó bá wà funfun ibi ẹ̀kẹ́ rẹ̀ bákan náà àwọn tó wà ní apá òsì náà wọ́n rí nígbà tó bá yí orí sí apá àlàáfíà rẹ̀ wàrùbámà tẹ́sára alátẹ̀sílẹ́mẹ́tì wàhídà nígbà míì anábì máa dáma lórí sálámà kan anábì máa sálámà assalamu alaikum ó máa wáyé bẹ́ẹ̀ náà nígbà míì kàmá aisha radiyallahu gẹ́gẹ́ bó bá a ṣe rí látọ̀dọ̀ wa aisha kó máa anna nabiyya sallallahu alaihi wasallam pé dájúdájú anabi sallallahu alaihi wasallam kana yusallimu fi salat taslimata wahida ó ní anabi jẹ́ nítorí pé kana yusallimu fi salati taslimatan wahida anabi máa sálámà lórí irun sálámà ẹyọkan tìlẹ̀ká àwájì yìí síwájú tó bá fẹ́ sálámà ẹyọkan ẹ ni yóò sálámà sí yẹ̀mílù ìlàṣàkìlẹ̀ ayman ṣayà yóò wá tẹ̀ sí apá àlàáfíà rẹ̀ díẹ̀ sùbára bíi ti máa sálámà ní ìgbà míì a máa sálámà méjì ìgbà míì a sì máa sálámà ẹyọ kan sálámà méjèèjì àti ẹyọ kan náà ó sì ní fígà bára bíi ti máa sálámà rẹ̀ ó ní fọ́ọ̀mù fọ́ọ̀mù àmì móòdù bára bíi ti máa sálámà àwọn sálámà yìí tó bá fẹ́ sálámà lẹ́ẹ̀mejì ó ní ọ̀nà mẹ́ta tí máa gbà sálámà lẹ́ẹ̀mejì a ti sàlàyé lọ́pọ̀lọpọ̀ gbà alákọ̀ọ́kọ́ yóò sálámà sákọ̀ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh yóò wá sálámà sápá láàfíà pé assalamu alaikum wa rahmatullah format kan yẹn ìgbà míì yóò sálámà sí apá ọ̀tún assalamu alaikum wa rahmatullah yóò sálámà sí apá láàfíà assalamu alaikum wa rahmatullah eléyìí ni máa pọ̀jù eléyìí ló pọ̀jù àmọ́ gbogbo ẹ̀ náà a máa wù ní tábà ń sita lákọ̀ọ́kọ́ a sì tẹ̀lé yóò sálámà sápọ̀ tó yí pé assalamu wa rahmatullah apá làáfíà yóò wá sálámà síbẹ̀ pé asàlámù aláìkùm yóò dàmọ́ níbẹ̀ yẹn so tó bá fẹ́ sálámà méjì sí gàbí sí máa sálámà yẹn ni àmọ́ tó bá fẹ́ sálámà ẹ̀yọ̀ kan yóò kàn ní asàlámù aláìkùm yóò wá tẹ̀ sí apá àlàáfíà díẹ̀ báyìí eléyìí alẹ́ apá ọ̀tún sọ́ọ̀rì ẹ̀ ṣe bàbá kan náà yóò tẹ̀ sí apá ọ̀tún díẹ̀ wallahu alam eléyìí ni àwọn sígà bánàbí sí máa sálámà nítorí àwọn afáàsì sàlàyé fún wa òun náà ní pé ó dáa jù káwọn náà sílé yìí nígbà míì ká yìí nígbà míì so that àwọn yóò fi máa mọ̀ yìí pé súnà ní nǹkan yìí súnà ní nǹkan yìí àfi ní máa wà lórí pé bóyá tábà bá pàdé ń bò míì yóò wá jẹ́ òjòjì fún ni ọlọ́mọsà fẹ́ ọ̀nà fẹ́ nìkankan mo rò pé bí táà dúró láàárọ̀ ní inṣàlá assalamu alaikum wa rahmatullahi wa barakatuh nípa ọ̀rọ̀ sálámà yẹn àwọn àfọ́ omi omi wáyé pé tẹ́bá fẹ́ sálámà á sálámà sọ́tún á sálámà síwájú á sálámà sí apá àlàáfíà ààrí násì kankan tó fẹsẹ̀ rinlẹ̀ báyẹn àwọn násì tó wà ní sóòsì tó wà náà ni pé á sálámà sí apá ọ̀tún á sì sálámà sí apá àlàáfíà ìgbà míì àwọn mí ò tún ní pé tẹ́bá fẹ́ sálámà ẹyọkan ẹ gborí sókè báyìí gborí sókè báyìí mẹ́rin yín báyìí tẹ́tí wà lọ tí a bá fẹ́ sálámà àti iwájú náà lè yóò ti bẹ̀rẹ̀ iwájú assalamu alaikum wa rahmatullah assalamu alaikum wa rahmatullah wallahu ala ó sì dáa ká máa tẹ̀lé nǹkan tàbá ní násìkò ọlọ́mọsà tí wọ́n fẹ́ nìkan اللهم وفقنا جماع وعليكم السلام ورحمة الله ìbéèrè ni pé àwọn ìmáàmù làwọn tó bá ń ka fatia tó bá fi ami wọ́n wá mí sọ́tún mí sósì kò yẹ bẹ́ẹ̀ kò yẹ ká mí síbi kankan kò tí ẹ̀ bá súnà mú ká máa mí tá a bá ń kí òun bàbá ṣe ka fatia yẹ tá a náà láti ṣe ami tàbá ti fẹ́ ṣe ami àti ìmáàmù tó ń kírun fún wa àtàwọn tá à ń tẹ̀lé ìmáàmù gbogbo wa náà láti ami àwọn nǹkan wọ̀nyẹn bóyá wọ́n ti kà nínú tírà kan ni nípa pé èèyàn máa tẹ̀ díẹ̀díẹ̀ báyìí kò sí nǹkan tó jẹ bẹ́ẹ̀ ní Islam والله أعلم الله كفر أيها اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم إنا نسألك علما نافعا ونعوذ بك من علم لا ينفع سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك